guys oh baba mohbad brother don show yes his biological brother he came out and he testified to everything baba mohbad said in fact eh, that man story eh, baba mohbad story eh, nothing come up for inside oh. the way the baba mohbad dey talk na so he dey he say na so Eh, in brother take call am say im na younger brother to baba mohbad in fact eh, he answered a lot of questions and explained a lot because a lot of things dey happen we dey hear say mama mohbad dey petition mohbad papa eh, wunmi dey petition mohbad papa which kind family wetin dey happen guys more na watch this video more na watch this video more na like and subscribe to this channel i'll see you now for my next video guys bye ẹ jọ mi ò ọjọ́ tó kọ́ mi pẹ̀lẹ́ tẹ́ gbé wá yẹn ọ̀tọ̀ nìkan tí mo fẹ́ sọ o mo ti fẹ́ sọ̀rọ̀ yín láti last week ẹ jọ ṣé olórí burúkú ni àwọn fámìlì àwọn òní ni àti àwọn fámìlì Kàrímọ́ àti àwọn alọ́ba ṣọ́n ìṣirè ni kí ló ṣẹlẹ̀ tí wọ́n sọ pé wọ́n ní ìyá Mohbad náà tún competition against baba Mohbad ṣé wọ́n ti sọ competition di buy one get one ṣé olórí burúkú gbogbo wọn ni kí baba Mohbad tún lọ́ọ́ tẹ́tì bọ́sẹ̀ alámàlà ni ẹ bá mi sọ fún bọ́sẹ̀ tí ayé tó jẹ torí pé ẹ̀ẹ́dẹ̀ẹ̀rán òfin lé because candidate náà wà lẹ́yìn láti bá mi fún ní forty research olórí burúkú ni gbogbo wọn ni tọkùnrin tí oṣù tán ṣe oṣù ó ti ń sùn wa o. kò lè sun yín ẹ má ọ̀rẹ́ a ní a bísí bíbá iná ẹ má bọ̀ lórí ta ni. kò sí àwọn kọtẹ bísí kílẹ̀ bísí fún olórí ẹbí máa yẹn ti sọ̀rọ̀ lọ́dọ̀ Bukky Jease láti ló ti fẹ́ sọ. níbo ni gbogbo wà látọjọ́ yìí where are they to sọ this ẹ. ẹ wo bí ẹyin ọmọ máa ní sùúrù. ẹ máa ní sùúrù. All right. Anyway, um, Bibam is busy now. Um, Debbie for Justice, can you please unmute your <laughs> Debbie bro, me. Only question. Debbie for Justice. Debbie. Tí gbogbo yín bá busy It's better. Moki, kí gbogbo lé. Ẹ káàsán sà. Ẹ káàsán. Mo kí mo kí ẹ̀yin àlejò wa. Ẹ káàbọ̀ sáàrin wa. Ẹ ṣe sà, ẹ kú oni tì. Ẹ ẹ ò ní sọmọ nù lórúkọ jésù. àmín àmín àmín. ẹ jọ sà nǹkan kan tí mo gbọ́ tó shock mi ni pé mo sì wà ó sì ń fún mi ní consent náà ni pé blessing blessing ẹ̀gbọ́n mohbad ìbùkún ipe òun ló kọ́kọ́ pé baba mohbad ipe mohbad ti kú ẹ jọ sà how true is that place àmọ́ bá wa fún un lẹ́sìn. mo ní bí bàbá bí bàbá ṣe pè mí torí nígbà tí kíní ṣẹlẹ̀ on the twelve mo rí miss call bàbá lọ́kìlì mo apẹ́ pé bàbá padà bàbá kan tó ń pè à Dayọ̀ pé ah, wọ́n ti pa ìmọ̀lẹ̀ mọ́ná kí ṣẹlẹ̀ but ní on the Wednesday that's on the Thursday tí mo dọ̀dọ̀ bàbá ní six o'clock ìdájí mo ti bá ń lé àwa sọ̀rọ̀ olùwà fi ju ibi tí wọ́n máa sọ̀rọ̀ fún mi mo á bèrè àwọn kọ́ mi ló ṣẹlẹ̀ ó ní ní ọjọ́ yẹn ní Tuesday that's on the twelve ó ní bọ́ọ̀sì ẹ̀ pè wọ́n yẹn tó jẹ́ ìyá Mohbad fúnra ẹ̀ ó ló pe dáàdì wọ́n ní ká bá wọn ní Ireland o àwọn ní kí ló ṣẹlẹ̀ dáadé ṣáà máa bọ̀ wọ́n ní ká pàdé ní Ireland wẹ ohun tí mọ̀kó tó ṣẹlẹ̀ ó ṣáà múra ó ní bóun ṣe bóun ṣe ń lọ lọ́nà ni bùkún pè wọ́n ní kọ́ bùkún wọlé pé dáàdì ibo lẹ wà ah, òun sọ pé òun àbí kan lọ́wọ́ pé dáàdì wọn sọ pé wọ́n ti pa ìmọ́lẹ̀ o oníwà ah, wà shock ó ní from there oníbà tó ń padà dé Ireland ó ní òsọ fún pé ìbùkún ti pè wọ́n ó ní nǹkan tó fẹ́ six pé dandandandan òun fẹ́ rí ìbùkún nígbà tó pé kó máa pa eh, ìmọ́lẹ̀ nígbà tán ní dáàdì ẹ̀ máa padà kò sí kankan ara ẹ̀ ti balẹ̀ pé no òun ṣàfẹ́ rí ẹ jẹ́ kí òun rí ó ní ọmọ pé òun ti gbọ́ ipò ti ṣaláìsí torí pé ìbùkún lẹ́ni tí wọ́n kọ́ pé bàbá ẹ̀ àkọ́rí bí bàbá ṣe sọ. àǹtí Débí ṣọ́ ti dá yín lóhùn. ẹ ṣe gan sir mo really appreciate sir mo really mo really appreciate sir ẹ ṣe sir. sir question tí mo tún máa béèrè question kan kí n tó tún fún yàn mí láyè láti béèrè question. Eh, a gbọ́ pé ẹni ìyá Mohbad pè yín lẹ́yìn gbogbo lẹ́yìn gbogbo rádaràda tó ti ń ṣe pẹ̀lú Wùmí lórí social media everything a gbọ́ pé ẹ ló pè yín ẹ ló sọ yín pé nínú conversation yín pé because èmi ò tí gbọ́ conversation yìí but mò ń gbọ́ mo sì ń gbọ́ lẹ́nu àwọn èèyàn ni mi ò tí gbọ́ so wípé ó sọ wípé ìgbà tẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ó sọ pé bàbá Mohbad kan ló bí Mohbad wọ́n ló wọ́n lẹ́ sọ wípé wọ́n sọ pé kò ń sọ bẹ́ẹ̀ ni mo tún fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ síbẹ̀ yẹn sà. ní láàkọ́ nígbà tí sídẹ̀ǹtì ṣẹlẹ̀ tí n pẹ̀lú jòsí lọ́sọ̀rọ̀ àti lọ́sọ̀rọ̀ gbẹ̀yìn bọ́ lẹ́gbà tí tọ́pọ̀lọpọ̀ àwọn fáìtì fún dọ́tò ní back pé wọ́n béèrè kó tó pọ̀ ọmọ tí wọ́n pé lábẹ́ bẹ́ẹ̀ yẹn ó fẹjọ́ sùn sísà kan sísà yẹn wà ní ayọ̀bọ ní mègídá ó fẹjọ́ sùn ẹnìyẹn pé ó lọ sí ọ̀dọ̀ ẹnìyẹn nínú ilé because mègídá gẹ́gẹ́ ni ilé mọ́mì àti ilé dádì ẹ̀ wà so àwa ló bá àwọn èèyàn lólùkà kán bọ́ sọ fún bọ̀dádá yọ pé because bọ̀dádá yọ lẹ́yìn tó lè bá jòsí sọ̀rọ̀ pé ẹ̀ka jẹ́kan sí Mohbad that was bí January and February mi ò lè mọ̀ sí date pé ẹ̀ka jẹ́kan sí kìnìún kan sísà mi wá pè mí lórí fóònù pé Dayọ̀ òun fẹ́ rí mi pé ọ̀rọ̀ wà wọ́n tẹ̀sán kan tó ṣẹlẹ̀ mo ṣàdọ́dọ̀ wọn lọ́jọ́ yẹn gangan that ọjọ́ yẹn ni bàbá ń bá kí lọ sí ọ̀dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ that second day tó padà lọ sí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹn ẹni bá mo déètì yẹn ọjọ́ yẹn gangan gangan ni because ìpẹ̀lẹ́ làjọ dé airport láti airport mo tún wá gbàgbẹ́ lọ sí Ayọ̀bọ gbàtí mo wá dọ̀tí sísà wa yẹn ah, wá ní àbọ̀sẹ̀ lọ́wọ́ bá wọn nílé pé jòsí òjá kan sí ọmọ yẹn pé ọmọ yẹn pé òkú ẹ̀ ń wọ́ọ̀rì òkú ẹ̀ ń dààmú mo ní wẹ̀ mo ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo ní bọ́ọ̀sì ẹ̀gẹ́ ló fa waago sẹ́yìn mo ní gbogbo ọ̀ máa yanjú but luckily mo wá pé jòsí èmi ò sọ fẹ́ anybody pé jòsí travel lọ sí Abuja but mo wá pé jòsí mo ní bàbá jòsí náà ó ní mi rí nǹkan tó ṣẹlẹ̀ online ni pé bọ́ọ̀sì tó pọ̀ nǹkan lòun lọ́mọ pé àbí mi ìtẹ̀mọ̀kọ́ tí mo sọ ni ah, luckily bàtí mo wá délé mo wá padà rí lórí fóònù ìyàwó mi mo wá rí pé ah, tóbi kọ́mọ̀ pé Onkolo bi, onkolo bi òun kọ́ ló bí kíní fún òun kọ́ ló bí Mohbad fún ah, màá ní ọ̀rọ̀ títí ó sọ o lọ́kìlì mo á rán ọ̀rẹ́ wa kan torí pẹ̀lẹ́ àyàn pẹ̀lẹ́ tó máa rí mo á rán sí mo á pè é mo á pè fún ara ẹ̀ mo ní bọ́ọ̀sẹ̀ kí ara wa ní ẹ bọ̀dá Dayọ̀ ẹ ẹnìkan ló ní kò sọ bẹ́ẹ̀ báyẹ̀ ìrú máa bàjò sí pé kàn sí ọmọ mo ní a mo ní ìwọ ló lọ báyàn ìpè kan jẹ́ kàn sí ọmọ mo ní mo dẹ̀ ti ń gbé gbèsè pé báyẹ kan sí ọmọ mo sọ pé bàbá ò lè dé ní gbèsè lójijì torí àwọn tó tẹ̀lé bàbá sí bàbá ò tẹ̀ mọ̀ wọ́n rí bàbá family pẹ̀lú wọn tó ń ṣàkiri bàbá bàbá máa kọ́ píìsì ọkàn wọn kí bàbá tó ní kàn sí wọn mo tí wọ́n tó wá kọ́ mọ̀ pé òǹkọ́ ló lọ́mọ ó wá ní ẹ pé àwọn kan ló ní kò ń sọ bẹ́ẹ̀ báyé ìrù máa bá jòsí mo ní ọ̀rọ̀ yẹn ti lágbára kọjá pé ìrù máa bá jòsí o mo ní yẹn sí ló wá mọ́ kan jòsí le pé òun fẹ́ mọ bàbá ẹ̀ ọmọ tó wà ládàá láti seven years tóun tọ́jú ẹ̀ títí di èjì yẹn Baba, nígbà tó drop ẹ̀ sílẹ̀ Baba kan ò yọjú pé òun ló lọ́mọ bàbá kan ò ṣàlejò pé òun ló lọ́mọ bàbá kan ò bọ́n sanwó ọmọ skul bọ́ọ̀ tí ń ti tó bá ní bàbá kan ló lọ́mọ òun ti gbà pé òun ti gbà pé ọmọ lówó ẹnìkan ló lọ́mọ but òun fẹ́ ní bàbá yẹn kó yọjú báyìí kan wá ṣe tẹ́sí bàbá yẹn kan ṣe ti tèun kọ́mọ yẹn tó lọ́mọ mo á ní automatically mo ní ọ̀rọ̀ tó sọ yìí ó ti jẹ́ kán rò pọ̀ fún ara ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mo ní ẹbí òpẹ́ láṣẹ́wó ọkọ ẹ ò pè é láṣẹ́wó mo ní bọ̀tù wọ́n fẹ́ẹ́ ti kéètì pé aṣẹ́wó ni ẹ nígbà tó bímọ mẹ́ta oní àkọ́kọ́ bàbá lóní ilé tó wà lẹ́rìn bàbá lóní ilé tó jẹ́ lásán bàbá lóní mo lọ́ọ́ tó máa ń sáré ká dára pé aláṣẹ́wó ni ẹ. ẹ sà ǹjẹ́ ìyá Mohbad sọ ẹni tó ní kóun sọ bẹ́ẹ̀. kò sọ o kò sọ. all right. All right, sir, I'm sir. Um, Auntie Debbie, are you done with your questions? Yes, I'm done. Thank you so much, sir. Adúpẹ́, sir, Shegun. Okay. Um, Arike Ade, Arikade, are you there, please? Okay, probably she's not there. Um, Andy. Bẹ́ẹ̀ bá sí ń bẹ̀rẹ̀ àwọn tó fẹ́ question wà ń sálẹ̀ Andy. Um, Olórí ẹ̀mí. Olórí ẹ̀mí. Yes sir. Olórí ẹ̀mí. Yes sir. Ẹ bóyá bóyá ẹni tó bá ti ṣe tán bóyá kẹ́ drop ẹ̀ tẹ́lẹ̀ òbí bá yeah. Ẹ yẹ yẹ yẹ òun náà mo